Motolani ní mi àtàtà òrékè abojú wá mi wá mi ẹlẹ́rẹ̀kẹ́ wá ṣe wá ṣe. ilé àkọ́kọ́ ni wọ́n ti ń gbẹ́dọ̀ bá a bá débi iṣẹ́ mo ṣe bí ṣíṣe là ń ṣe é ni. Motolani ní mi ọ̀wọ́n apọ́nbẹ́pọ̀ réèjì gbàrà àlẹ̀kẹ̀ àní ojú ààrẹ tí dòòkà lọ ta mi oge lópòpónà màgbóòjò ibùdó rẹ̀ yóò jọ títí ọlọ́dà kò tiẹ̀ fi ibì kankan jọ gbó rárá obìnrin mi àsìkò jẹ́ nfòròǹbó rẹ panu lóòrọ̀ kí n jẹ ṣìkínú àwòtọ́ngọ̀ràn rẹ bálẹ́bálẹ́. bíi ká pọ́n bẹ̀ láti tí ká má mẹ́nu kúrò ń bẹ̀ ní í ṣe mí ṣùgbọ́n díẹ̀ tó nù nǹkan ní nǹkan bàbá fọ́lé ọba lónìí èmi la fẹ́ dé bá lọ́la. àní òsì dákùnjọ́ mi ọmọ ọlọ́fà jẹ́ ń wakọ̀ lórí òfurufú rẹ̀ ń tẹ́jẹ́ àsẹ́yìn àrí àsápajúdé ló rán ẹlẹ́gídídé túbú sọ́jà àmọ́ síbẹ̀ náà ṣùgbọ́n ṣùgbọ́n síbẹ̀ náà dígbìn bá fẹnu kọyọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ bí ò bá kú bẹ́ẹ̀ kò lè fara re lọ o ẹrù àyàrẹ́ bí òkè àga àmọ̀sà ẹ̀yìn ló pọn kàbìtì yìí bí ẹni ru pọ́npọ́n àbí má lè lo àwò padà sẹ́yìn bí wọ́n bá lóbi ìlẹ̀ṣù èmi apẹ́jùmẹ́jì mímíní àyàrẹ́ lẹ́lẹ́gbárò òun àdín òun ẹ̀tù bọ́n bó o bá pàtẹ ọmọ ọlọ́jà rẹ̀ ńgbà mìíràn àfi bí kí n má relé mọ́ àwẹ́ tí wọ́n nìkan gbẹ́yìn yìí ha ṣé àmọ́ parọ́ àwẹ́ tó gbẹ́yìn yìí bí wọ́n fi bògún àjọbó di dandan kẹ́bọ́ fi hàn jàre má wàá fojú àfàjò wò mí ọ̀ṣọ́rọ̀ ọmọge òṣùpá lè dìdì falẹ́ aṣọ lè dìdì fọ́mọnìyàn àdé olóró mo gbé abẹ́ jẹ́ ń fàdé olóró mi sán koríko tí ń bẹ lábẹ́ rẹ jẹ́ ń sọ́kó jẹ́ ń yẹ̀nà jẹ́ ń fẹ́ràn ìgbẹ́sẹ̀ lábẹ́ jẹ́ ń sán koríko tí ń bẹ lábẹ́ rẹ falafolo fiofio àlùgbà ń bẹ lábẹ́ mi gbàùgbà èyí lórí lọ́pọ̀ òrí nǹkan ha ha ha ọ̀pọ̀ ọ̀ràn yàngó gbọ́dọ̀ gùn tó yìí. ológun ọ̀fẹ́ tí ń bẹ lábẹ́ mi ò mójúmọ́ra alákọ̀ọ́rẹ́ a máa gbórí sókè níṣẹ́jú ìṣẹ́jú bí alákòókè lógun ọ̀fẹ́ tí mo gbé eré àná tí ń tọ́ka sákọ̀yìn sí àbúrò ìyàwó yín gbé ọ̀rẹ́ wa. ohun àwọn ọmọ yìí gbẹ́yìn ò dáa ṣàjẹ́bí ní bàrá àdínlé tiwọn ni. elébùsùn ananú òkè gbọ̀ọ̀nà bí òkété tó fẹnu kọ́gi. mọ́tọ́lá ní ìmí ẹlẹ́yẹlé mi àní o má fojú dẹrú ikú yìí òun gan lọ̀pá tí ń rí ó kàn run ọ̀pá tí ń ó kàn fún adákẹ́ mírímírí òpórí gidi tí ń tú abúlé iyọ̀wẹ̀rẹ̀ àgbà òjẹ̀lẹ̀ mi má máa fọ́mọ́ ọ̀ka pèdí orin jáde lẹ́nu rẹ̀ bí olóbùrò ṣẹ́nu kúkú dùn rò fún orí àwọn tèmi a máa pábọ̀ rẹ lámọ̀ràn ìmọ̀ràn yín bá a bá dórí pápá àníṣẹ́ bá a bá dórí pápá ò mẹ́ni olómi lẹ́yìn ọrùn bá a bá parí àrí ẹrẹbẹ tán orin gbàmígbàmí labẹ́ ẹ̀rí ó mọ̀ọ́kọ́ ọ̀gágun adákẹ́rọ́rọ́ a máa pòjé pìṣ bí ẹmu funfun àlùgbà ń bẹ lábẹ́ ẹ̀mí gbàgbà kóhùn dà kíná dáhùn jàre.